نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته uh, page 18 عنوان أهمية التوحيد أوكا أهمية التوحيد أهمية التوحيد the importance of tawhid abọ́ra ilé ìsìnkú. lórí àǹfààní ọ̀rọ̀gún mọ́ aláìní tẹ̀wọ̀hìd lórí ó bá ní tẹ̀wọ̀hìd ọ̀rọ̀ ó pọ̀jù kí ọmọ láì kàtúrẹ́nì ọ̀nà ìkọ̀wọ́ àhàmìyà àkẹ́sọ̀ muhimma important àhàmìyà important. لقد خلق الله العالم لعبادته Kalau kita ada umur orang kehaman, abu ada mainkan. Wa arsala rusula liyad'u an-nas ila tauhid. Amran jara to kamalkan. Dotun tun min kan wala. Ini ke awdatu tauhid. Da shi muliyana fi uluhiyyati wa fi rububiyyati wa fi asma'i wa sifatihi

ihe zuru Quran were ọlụra na nkịda kelawe ana were Quran were 114 almost 100 e were aban na nkịda ya na kuma wala kula rabbi nas malikin nas ya kida bana yan kula wuri bi rabbi nas rububiyya malikin nas hakimiyya ilahin nas ilahiyya min sharri wa sharri al-khannas rububiyya aidan كل هذا الذي خلق من شر ما خلق عبدا وربوبية ومن شر غاسق إذا وقب ومن شر نفس قل أعوذ قل الله أحد إنه توحيد أحد ثم نبي أسماء وصفات الله الصمد أسماء وصفات هو لم يلد ولم يلد أسماء وصفات ولم يكن له كفوا أحد أسماء وصفات witness tabbat yada abi lahabi wa tab ko ma aghna anhu maluhu sayasla naran zat dan ilahi nar kana ini rubu mun muriya sauran ana ba sai ada ko wai ko an yana ga ta aka yi fitai take tauhid da rawar ذكرك أهلا بعيد يعني التوحيد هناك من توحيد هذا شيء توحيد فالبيت النبي صلى الله عليه وسلم لك عقيدة التوحيد اللي كلمتين هي كانوا مولدين على مثل الصبر تعتمد يا زمان رسالة إليه عقيدة التوحيد يعني كل مؤمن لا أين ينفع ينفع عقيدة الوجه ينفع nwere elu enwụta ahụ adịghị adịrị ka ịga tọhid bikos akụna to tọhid gịwara anyị tọhid adọla ga akụ mmiri ka bịara sanye ya ọtọm wara ya omume akara ọ̀pọ̀lọpọ̀ àkàrà ẹ̀ ọ̀nà àkàrà ẹ̀ èrò èrò ya ọ̀nà àkàrà èrò ẹ̀rọ ọ̀nà anyị èrò àǹdàtí ó bá ní ìlú ọ̀nà àná ọlọ́mọdé ti káàkiri yìí àti abẹ́ẹ̀ náà tẹ́lẹ̀ bí abẹ́ẹ̀ lẹ́yìn mi ẹ̀nà àti aláàkiri mi. àgọ́wò nínú ọ̀tọ̀ kankan ní ìkẹ́ náà kò á ní ti yẹ kọ́lé ọ̀rẹ́ alìhìdáwà àdá ìmà ẹ̀rọ láfún gáìgàn lómọdé yẹn ká ìwé máa ń rògbò ẹ̀rọ sọ̀rọ̀ lẹ́tọ̀ọ̀hìn lẹ́tọ̀ọ̀hìn. wọ́n bá baru yalla Quran Allah bẹ̀rẹ̀ láàyè ẹ̀hún kátẹ́ náà ní ṣeré kò rí ìlú wúdi yìí ní ṣe sọ individual ndị náà wọ́n jẹ́mà àti collective. Jàmá ọ̀yá là ń ṣe ọ̀dà gbèdé ní ìmọ̀nà náà ká búlọ̀kù á tó àwọn ẹgbẹ́ òkèjì lọ́nà na náà nà nira náà nì ṣe ní kúrò rẹ̀. ya yàn lẹ́yìn akàbọ̀kà kò jáàmù. ẹ̀yà yẹn kọ̀ ǹjẹ́ àgbẹ̀ ɛfɛ ne yɛ hama nkɛnɛ de wuyɛ na wana destroy ana mɛra then jama na hami shirku yɛn jama na jama na dire ka sɛ ɔna ba wa tɔlu bi ɔzɔ yɛ bibi kɔ code of conduct ní ọ̀rọ̀ pàtàkì ethical imperative ní jàmọ́ ìlẹ́gbẹ̀rẹ̀ aṣojú àgọ́bẹ̀ lẹ́yìn pẹ̀lú ọlọ́dọ̀ yóò mú ní ọ̀rẹ́ ìgbóhùn ni wọ́n bí ìfẹ́ àhàn jàmọ́ ọ̀nà ẹ̀ṣẹ́ gbọ́dọ̀ lọ máa ń bá àgbárùkà yẹn ọ̀fọ̀nà ọjọ́ sọ̀dá àti bàbá àmì ọ̀dà kọ àgbárùkà yẹn orí ìṣẹ́lẹ̀ náà tó orí ìgbà ń ká tẹ́lifí ọ̀nà wọ́n ní wọ́n ní ilẹ̀ wàláì mọ́ ìgbà àti ọmọ ìlú ìjọ ọmọ náà ń tẹ́lẹ̀ mẹ́kọ̀ yìí wọ́n lọ àrùn alẹ́ ìlú tó ń wá dàrẹ́ fún ẹni mọ̀ ọ̀nà nàlá àwọ̀ dàrẹ́ fún wàlà tí ọ̀nà mọ̀ ọ̀tà wà fún wọn dàrẹ́ tó wákà bẹ́ẹ̀ kò múlò fún ẹgbẹ́ ìdí wa kó gbẹ̀mí. ṣé òun ìyẹn nínú àtàkó ipò tó yàrá lọ́kùnrin ọmọ rẹ bá hàn olóyè ọmọ bá ní ìtọ́ ọmọ yàtọ̀ tọ́ ìwé lọ́kẹ́kọ̀ níṣẹ́ ní ìdí àná ọmọ kò ní ọ̀rọ̀ rẹ láti kẹlẹ̀ wọn. dr fúlù dr fúlù náà ká dàgbẹ́sẹ̀ láti kẹlẹ̀ ẹgbẹ́ ìrìn náà ló fún ìrìn náà kẹlẹ̀ ẹwà òkú àrà àrùn ní àmọ́ ọlọ́wọ́lé náà yìí tẹ̀ náà. ń lẹ̀ máa ká lóṣù. ẹ̀wọ̀n yan ka tana yana ni waro la o ko ka ni ka ni bo da wa bo ka wa ce da sai ni ya da ra na so ne ka ye wa ta da ku an ka ta ni waro nan an ka ta ni ya ni ko su ni waro ya e ko ni da ke ya na mu ni ji ne an ka ta ni ya ku wa ni ne apata

depression abroad away. Three movements of stupid antiquity. Ìwúwa sábàbí halak fìdíníà ọkọ̀ ife akó halak àti ìlànà ọmọ mi. Mọ̀lùkùlù ti náàrí àhírọ̀. Ọmọ rẹ̀ àbí kí kò ní ẹ̀kẹ́ náà wà ní kọ̀ọ̀rọ̀ ẹni rẹ̀ náà sọ́kùn ní ẹ̀rẹ̀. Ẹni náà wà ní ìdíwẹ̀ ní ọmọ ìdílé èsì ní ojú kiri ọ̀gbọ́n ní ìgbà nìgbèrú ẹ̀ ọ̀nà rẹ̀ tó. Ṣé ojú rí kùkù ọ́? kíkó wọn kọlà bóòlù sí. kíkó ní àwọn àgbẹ̀kọ́ tó rẹ̀ nira wọ́n ìkójú náà yẹ. ẹ̀yìn àbúrò àgbẹ̀kọ́ náà bẹ̀rẹ̀ wà ọ̀yẹ́ rẹ̀. ṣéèkù tó rọ ní kọ́tà bọ̀ tó rẹ̀ nìyẹn. ọgbọ́n wa ni kó nà lóṣùlá jẹ̀mí àná ọ̀gá rẹ̀ rà bọ́n tó gbogbo gbọ́dọ̀ ó da ọjọ́ fún ilẹ̀ tó hù àbẹ́ẹ̀ ni yóò الذي أمرهم الله بالتبليغ من الناس أنا يقول لهم متى وكلمة كاظم عني قال تعالى من النباك كتير وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدوه mama arsalna min qablik bẹ́ẹ̀ ń tọ́ ń tọ́ yẹn ń yẹ pé ká dín máa tó ohun tó burú ìṣòro kọ́bùlìkà nínú fún iná tó yẹn ń èrí ya ní ìlú ìdílé àáka ìtútù wọn dáka ọ̀ká àlàkà annahu ọlọ́kùtara láìláha ẹ̀yìn mú nìkan là ẹ̀kẹ́ ìlà àlà àti mọ́mọ́ nìkẹ́ni àgbègbè wà ẹ̀kẹ́ni nìkẹ́ni èyí tó wà lẹ́nu yà kẹ́ni ẹni ẹni tó bá mi nígbà kó kó máa kó ìyá àwọn olùkẹ́ yẹn yóò kẹ̀mí ní àbáwọ̀ nígbà ní tí wọn náà kó wà ọ̀ ẹ̀ máa tọ́ ọ̀nù láwọn ọ̀nà mọ́ta ẹ̀ máa tọ́ ọ̀nù ṣùgbọ́n lambia wàhálà rọ̀ṣúlù láhùn sọlọ́lá àlẹ́yìn ọ̀sẹ́lẹ̀m ọ̀kọ̀ ọ̀ntún ọmọdé yìí sọlọ́lá àlẹ́yìn ọ̀sẹ́lẹ̀m láti ẹ̀sẹ̀lẹ̀ kẹta aṣara àmàn fi mẹ́ta lọ́t ìlú mẹ́kan lọ́t sẹ́yìn bí ẹ̀sẹ̀lẹ̀ kẹta aṣara àmàn ìlà

وكان فيما أنزل الله عليه دائما كان كل شيء تقول صلى الله عليه وآله وسلم كذلك قل إنما أدعو ربي ولا أشرك به أحدا سورة الجن قل إنما أدعو ربي ومن كمان أنتم أو قضايا أو كاكا

من رب رسول الله صلى الله عليه وسلم أتباعه النبي ده أطاع بلنا شيء أساسا على التوحيد ده التوحيد ده الطوان منذ الصغر قوم العلم إلا لم العلم ما لا التوحيد اليوم قاعد اللهم الذي كافر أو ما كمان اللهم الذي مشرك اللهم الذي منافق ويجي يجي أغلق كافر تعب عارف كابتال ويجي يجي láwọn tó ń gbé àgbẹ̀wò aláwọ̀ tó yá nínú ìgbé ẹ̀kùnrin ihe sàkóso àìjẹ́ yorùbá láyé wa. náà ní àwọn ìgbà yóò fóònù àtàwọn àti màá ẹ̀rọ àwọn kàkó òkàkó ìyàrá ọgọ ìdílé ìjùmbà ọmọ ayàwó àkúlẹ̀ nàbàs لابن عمي عبد الله بن عباس ترجمان القرآن رضي الله عنه أنت هو يا كاي الذي يقول أنا عبد الله بن عباس أو كاي إذا فعلت فاسأل الله جوا تتعب طعام ومنون وقال يا أبو الله دي كاكي إيه ناكاكي tí ìwé tó ń sá mi ọjọ́ yàrá ṣé yóò ṣe ìmánìyàn ṣé ìmánìyàn bí ká ilé ọmọ rẹ̀ rè wá fi kọ́ka kò mú ìmánìyàn. lẹ́yìn ọ̀sán ń tá ọ̀sán ń dín náà ilé kan ilé kò ń ṣògbó mọ́ àti tí ìmúlá fúlàfúlà fún àtúndé tó tọ́ mọ̀nà káà yóò ṣògbó mọ́ ká kò mú ìmọ̀gbọ́n bọ̀. látàn kàkà náà ilà ilẹ̀lá yàrá pé yàtọ̀ náà ìmánilá iná ilé ìrọ̀jú ìkà àti tí ìrúkọ̀ lọ رواه الترمذي حديث الإمام الترمذي أيضا وقال هذا صحيح لو حديث الإمام جابر بن وهذا التوحيد هو حقيقة دين الإسلام أو التوحيد من أنا الزوجي تحكيه لا منه أمر الإسلام دون الإسلام ومن جد أن الكتب الذي بني عليه هي التوحيد هذا الإسلام قرآن الإسلام يريد أن يقول التوحيد والذي لا يقبل الله من أحد سواه ọnụ nkunyan anaghịkwa ya akwụkwọ ma wee gbanwe ka aka wike onye igbo mmiri ọdọ laya kwụbalị ọkpụkọrọ omiri ọdọ ana nkwụkwọ ya ni tawhid agbanwere ya ka àti àti ẹ̀kọ́ tí àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ yìí ní náà sọ́dọ̀ rẹ̀ máa yẹn náà sọ́dọ̀ rẹ̀ nígbà mú ní ìlú ìjọba ìtàn bọ́ọ̀lù ló tẹ̀ ní ìtàn kòtò múlẹ̀ ọ̀dọ̀ múlẹ̀ ọ̀kà akọ n'ọ̀dọ̀ gbogbo ní àwọn ẹ̀ǹkọ̀rọ̀ kuran náà wà ní yóò bẹ̀rẹ̀ kuran ní kò kákulẹ̀ kò àwọn fún kuran tó ní ìwọ̀n wọn kò kákulẹ̀ láwùjọ ọ̀yá àwọn ọmọdé nínú ìwé ọ̀yá ọmọdé ẹ̀mẹ́ ìyókù ẹ̀yà wà ká kó yí mi gbogbo ìwé ìgbé òmùdá lọ́jọ́ òun kú ìgbé ìgbẹ̀rá wàjẹ́ ní àmàta rẹ̀ tó wà èrò ọ̀nà náà sọ́kọ̀ rẹ̀ nàbọ̀ rẹ̀ gbàgbé ní ìgbé lọ́gbọ̀n wà nàmà ànábì tọ́wọ́n náà dé ewu lọ́jọ́ òun ewu ti lórí jíjù tètà ọ̀nà. ọ̀gbọ́n kan nàkọ̀tà lọ́mọrọ̀ sílá nàkọ̀tà lọ́mọrọ̀ sílá láti wà lè tẹ́lẹ̀ ọ̀sáàbà wọ́n tó ń ti lọ́jọ́ ọ̀nà rẹ̀ àjẹm

فليكن أول ما تدعوهم إليه شهادة أن لا إله إلا الله وفي رواية إلى أن يوحدوا الله ọkà jẹ́ o àìkíkí pa àfọ́nmẹ́rin ní ọ̀sẹ̀ nílé kẹ́ńtẹ́ sọ́nà wọ ẹ̀kẹ́ ìlú ní. òkìlì wáyá ilé ìjọsìn náà lọ rẹ̀ káyọ̀ tí wọ́n ní jọ́rì ìlà wọn làwọn àníwọ̀n ìdè náà kẹ́mi ṣé mo ní kìnnìkan yẹn yẹ ìdí ìhòòhò ìdè ìdè yàtọ̀ yẹ ìdí ìhòòhò ìdè ìdè yàtọ̀. يحدوه في أسمائه وصفاته يحدوه في حاكميته يحدوه في دعائه يحدوه في معدته وهكذا وهكذا وهكذا فشيخ من النار قلت له لا هذه أنا مهم لكن أولئك كما ضايت أكواه متفق إن التوحيد يتمثل بشهادة لا إله إلا الله muhammadu rasulullah ọkàtà wí àwọta ọ̀rọ̀ àtẹwọn náà ṣẹlẹ̀ dọọsẹ wọn tẹ́lẹ̀ ni yìí lọmùtẹ wọn náà ìdílé ìdílé ọyíjì ìrùkà ẹ̀yìn kẹta ẹ̀yìn náà wọ́n ti rìn lẹ́yìn kuma muhammad ọ̀ntẹ́ wọlé ọ̀rọ̀ wọ́n máa náà ni owó ìyá ilẹ̀ náà múnyàn kan bí ṣètàn nìkan. ó dé ẹ̀yin náà fà fún tóbi ní la ìlà ẹni náà ẹ̀ ń fẹ́ tẹ̀lé àwọn ẹ̀kẹ́ jùlọ ìyá ẹ̀ jùlọ ìdánwò ìyá ẹ̀ jùlọ ìyá ẹ̀ àbáàdì ìwé mi nìyẹn kẹ́ni. dan in dan karbi ya ne a rike yin zai fi gani ɗayan saka yin muni sana an yi muni ya yau da ba yawa an fi tuna masa abokan ya muni ya yau ta zai na yi da وطبعا إذا ما قلت له لا معبود بحق إلا الله أين ده من يونك إن الغد تغير رأيه مني ولا عبادة محمد رسول الله عليه وسلم ولا عبادة إباك وين إلا ما جاء به رسول الله وأنا كنت من يسير أقول لك أكثرت فتي أكاد أبان تنسي سنة تجارة كمان ẹ́ eh? àti gbogbo ìta láti tó gbé náà àti ẹ̀ lọ́wọ́ lórí náà gbogbo àti wannan saloli gudunin gudunai in saloli gudunai wannan kaɗan guru ne an tó mẹ́rin ṣọ̀rọ̀ la àdúrà nǹkan ní ojú mẹ́rin ẹ̀rọ ni muhammadu rasulullah an tó mẹ́rin ọ̀wọ̀ntún yàtọ̀ nǹkan an tó mẹ́rin ọ̀wọ̀ntún yàtọ̀ nǹkan tó mẹ́rin ọ̀ṣà kẹ́ ọ̀nà àṣà ìdìbò wọn ni ọ̀nà ọ̀dọ̀rẹ́ yà mọ́ ṣé nǹkan náà dáa nínú ṣètọ́n làmọ́tìlá alẹ́ o ọmọ ẹ̀kọ́ ẹgbẹ́ wọn dàbí tàbùbọ́n. Bẹ́ẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ tó wọlé yẹn ti rà ẹ̀rọ ìṣètọ́ pàdé ní o àmọ́ àwọn àkùnrin tó wọlé lè rí. Wọ́n yẹ lẹ́tí yóò ọnụ nụ ala ka dị ma ndọtọ ntọọ na kika ziri ọmụmụ islam ese na ese ese ọmụmụ islam yi anna ha bụ tọhụ janna ayyuka la ilaha illallah ọnụ kọkọrọ na dị na janna yadda hu da sahibu ha janna ọnụ nụ ala ka ọnụ nụ la ilaha illallah wa janna ila lam yanqata ha bi amali ana ka ọnụ amali ka ọ ne ba su kọla la ilaha illa illa ko ona ami la ilaha ka da gura kuma ne ru la ilaha illa tijani la ilaha illa jailani la ilaha illa eh na illa gof lamba ana gwa لقد عرض كفار قريش على رسول الله صلى الله عليه وسلم أوكا káàdì rẹ nìkúrẹ́ ọ̀nà iná ìgbé ẹni tó ń retí kéré yà ṣèkúrú ẹni ẹ̀ẹ́kógó ọ̀rọ̀dọ̀ dẹ́ pírẹ́sẹ̀ǹt dẹ́ kóṣàgùsẹ̀ǹt fún wọn tó wúlò ẹ̀yà sáwì alimọ́lùk òhùnmáyì wọn náà àtẹkẹ̀rẹ̀ wọn gbàwáàd àtọ ọ̀nyẹ́ ní orí rí rà ọ̀nyẹ́ nínú èmi okúrú náà ọ̀dọ̀ kídẹ̀ ntá ẹ̀ ìwé lẹ́yìn ẹ̀rẹ̀ ní àgbọ̀n mẹ́rin ọ̀kúrẹ́ wọn kẹ́lí mọ́ni ìdáná rẹ̀ kọ̀ rẹ̀ là ìdá. Àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀kà á òbí àkàkọ̀rọ̀ nígbà yóò tẹ̀lé. Ayé òní ìṣẹ̀lẹ̀ ìdè náà òbí lọ́kà rẹ̀ ọmọ ìṣẹ̀lẹ̀ tó kọ̀ fara. Ọ̀rọ̀ náà. anya láti ilé ìwọ́n rẹ̀ mọ̀nà ilé ní táyì. Òwú àwọn òṣèlú kan ó na ọ̀nà ọ̀yìn ìyẹn dá àkọ́dọ́ ní kóòtù ìjọ àjùkà ó wù láti ọkọ̀ àjùkà ni. Àwọn ni ẹ̀. Ó wọ́n fẹ́ wọ́n ọmọ ilé yóò lára ọ̀pọ̀ àkàrà ó tóbi ìjọ bẹ̀rẹ̀ nínú ẹ̀ bí ọ̀dẹ́kẹ̀rẹ̀ bí àgbọ̀nà ọ̀nà ọ̀dọ́. Wọ́n bẹ́ẹ̀ ni àti nínú àwọn náà ìpínlẹ̀

na agaghị ekwe oge aka na mgbe apụrụ agaghị ekwe aka onye nne m ike bụ ihe na ọbịa ọzọ agaghị ekwe oge aka na eli ya na isi ọna na ya ma hụra wala ihe na-akụ n'oche emeka ka arụ ka azụ ọrụ ahụ na amaghị mmadụ ka ọna m ya rụba mmiri those ran sorry al'ala don continue to dash mu don ma ashabati ashabi dan rike mu don ila an انتصرت الدعوة التوحيد بعد ثلاثة عشر عاما. Tóore ìtumọ̀ náà kò ní ìlú àwọn ọmọ ọmọ ìdá àwọn tòun tó àwọn ẹni tààtìmù rẹ̀ tààtìmù rẹ̀ tó àwọn ẹni tààtìmù rẹ̀. Òkòtò àti Mákà gbàdọ̀ báàlì. Mákà bí wọ́n ń lọ ní لا دقون كانوا مكسرة الأصنام إذن دق هنا كذا إن دق كوان للرسول صلى الله عليه وسلم يقول جئتم لا لتكون نهام من مكة لولا جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا جاء الحق من للرجل وزهق الباطل إن adịghị ezighị mma nzatela ahụje na ha ziri ilete ka a na ka nwụkọ ebe na nke nwa gbọdọ gbọdọ gbọdọ ina gbọdọ kuru bi ne yawo ọgbọdọ tare bẹ nda ọgbọdọ gbogbo nta sura tẹlẹ tẹlẹ ala ẹrù ọ̀nkẹ́rẹ́ ká tó wà wọ́n náà wọ̀zífà wọ̀zífà jẹ́ tọ̀wí àtọ̀wí wọ́n wọ̀zífà wọ́n wọ̀zífà wọ́n tọ̀wí tó nìyí. nìkún ni muslim amẹ́rìkan ní àkọ́nà tí wàá kékeré wọn ní ìwé wàá yà tó wà bùrọ̀ àbùrù láìláì lọ́la wàá yà tó wà bùrù wà láìláì lọ́la àbànà tọ̀wí. kí ni hayá iná àbẹ̀hà ọ̀ hayá gba hayá tọ̀wí ìtọ̀wí. يؤمنوا يؤمنون بالتوحيد توحيد وتنام توحيد تنام ويوسع ويوجهها بالتوحيد عبدها وبالكمية بالتوحيد ووظيفته بالحياة إقامة التوحيد بالمنطقة هذه situation now hmm? situation now no no أديرها من منام ويوسع different situation ní ìfọ̀lẹ̀ náà àbán àyíká ó ti fi tàwọn ìdíje ẹ̀ wọ́n á yan ní ẹni ní tàwọn ìdíje ẹ̀ wọ́n wá sí tàwọn ìdíje ẹ̀ tó bẹ́ẹ̀ mọ́ ni ọmọ yìí nìkan ni ọ. àtúkà kan àná ni èyí ti tán ìyá ọkọ ìwé ló tẹ̀lé tó ń káàdì ká on friday traditional marriage on saturday oyinbi ní sáfẹ́ àlàyé lẹ́gbẹ̀ẹ́ sáfẹ́ à ó yẹ kó lọ́pẹ́ ilé ìdílé ẹ̀yà nàrà ọ̀. Àlàmúlò àwọn ọmọ ìdílé marriage ìjọ tó gbà on Saturday traditional marriage. Whose tradition? Yàá tẹ̀lé tó on Friday on Saturday Catholic marriage on Sunday Islamic marriage. Then tí mà kábàárò tí mà hàmà ní ẹ̀rọ àwọn. Wọ́n dáhùn sílẹ̀ tó wù náà ìjọba ìdílé ṣẹ̀lẹ̀ àwọn náà. وإذا لم التوحيد إنني لأن التوحيد أغيثنا التوحيد والله يوحد المؤمنين أنا أقول لك يقول لي إيه تقول يا أبا التوحيد لا لا لا هو إن شاء الله أبيك أقول لك جميع ما تقول وحدة بين المسلمين unity among the Muslims ọlọ́kùnrin nìkan alùsùnà ẹ̀ ìṣúra ẹ̀ yà gbàǹdùdù ẹ̀ gbàmúròkì gbà àwọn kẹ́ńgùdà ká àmì sùnúrù. أنزلوا سلوا بين المسلمين أنا التوحيد عن التوحيد unification وحد رمك أريد أن يوحد بينكم مش كما جاي هون هي لا وحد يوحد يوحد لا ليه بكم كذا التوحيد أريد النفاق ثم ينزع بكم الإسلام أعداء يعني توحيد ينزع مسلمين the the only reconciliator أنا يقول كنت لا قايدون توحيد ويجمعهم على كلمة التوحيد كل نوكا أقوال أقول كلمة توحيد فنسأل الله أن يجعل كلمة التوحيد آخر كلامنا من الدنيا آمين يا فقولنا الله كلمة التوحيد لا إله إلا الله أيكون من أجل ونكا يا من فضل التوحيد ní ọba nínú tẹ̀wéèdì ni kọ́lọ́lọ́ ọjà àlà الذين آمنوا ولم يلبسوا إيمانهم بهم أولئك لهم الأمن وهم مهتدون سورة الأنعام الذين آمنوا ملك بلا ولم يلبسوا إيمانهم بظلم إيمانهم zan mece raura kai da zulmi irin zulmi ni àmẹ́rí èmi náà ọ̀rọ̀ ẹni kan nǹkan báyìí nínú ní kẹ̀kẹ́ ìlú ọmọ pé wọ́n ti máa ń rí rí sílá àná rẹ̀ ni. Hmm? náà kẹ ẹ nínú ẹ̀dọ̀ o ọ̀rọ̀ ìjọba ìnáwó wọn lẹ́nu yẹn bí ìwé jẹ́ ìnáwó kiri nǹkan ìlọ̀rọ̀ mix up bẹ́ẹ̀ ni ó ń yà ń bọ̀ ọ̀rọ̀ لو المهم كان بالجن أنا أتذكر من هنا أي كتير عمله هم هم لقاو ولا عملنا كريم أجمع سوري ولا يعجب أولئك لهم الأمر أولئك أن الله يعلم كل من من أجمعكم أعلم كل من من الله كاكا أنا بقول لك أنا بقول لك أنا بقول لك أنا بقول لك أنا بقول لك أنا بقول لك تعالى ما تعلمون مقتدون أيضا المتاجر تقولوا لا من كان آمين تبعني لما من تعيدني عن عبد الله بن مسعود أعطي عبد الله بن مسعود الذي أعلم الناس بأحكام القرآن رضي الله عنه قال هكا أقول لما نزلت هذه الآية بنتان النساء شق ذلك عن المسلمين lọ́rọ̀ àkátá wọn kò mú ní ìkẹ̀kẹ̀ ni wọ́kọ́ọ̀lù bẹ́ẹ̀ nígbà kankan ánì náà láàyè ìwé nọ́ọ̀sà láàyè náà náà ìkọ́nù wọn lẹ́rìn láàyè náà náà ìkọ́nù wọn àáká náà kọ́ wọn ní kúmánì bọ́ọ̀mù bọ́ọ̀mù yìí jẹ́ òjò ní náà kàmẹ́rẹ́ ilé ìlà náà sí ní máa ń máa lọ إنما هو الشرك شرك هكذا كأردتنا يكون دوره في المتوار شرك أنا دودا كذا لا دوه يدعسي دوه من لايا أنا دودا كذا لا دوه من كذا دوه كذا دوه يشي غير نقول يا كان كم أنا نعم تنيونا إنما شو كان جيني أنا كا إذا ما جاء وقتا دوه نقول كان نعم ولا دوه يتقبل لن تمرك دوه alam tasma'u qawla luqman al-ibn luqman ono moni karan ni qur'an e eh, la ni jaye allah ni bo na wa na ka o kun kun won omori kan ko wa o re ni luqman ka e la ni ya bunayya na ya ni in suratu luqman wa ya bunayya na wa ni la tushrik billah akuz bin bin ko inna shirka awu kana ni shirku lazim azim onu yirina na bani kikiri ana wa amere na bani kikiri hadithon muttafaqun alayhi buhari wa muslim so saya na ko wu o ti ona ta o we na ko wa do do le ya ya wi o do na do sai shirku olo no nya ni ko na na ono la re re ti uno wa ba ti fa hadhihi al-aya أو كل أن تبشر المؤمنين almuwahidin yana sunan mu wannan ke gawo almuwahidin ya ga dai ka na rahim na sunan mu na ina ga gawo alladina lam yulbisu imanahum bil shirk ana jirna da ya zawo yi yayin shirku ai ya zawo da imani ne sabjadu anhu dan ne ya anna lahum al-amn to ko min azabillah ẹ̀yàn nìkan wọn ni òun àmọ́ ní ìkẹ́ ní ẹ̀rọ àwọn èèmọ̀ ní ìgbà àhírọ̀ ẹ̀kọ́ ìrànlẹ́kù wọ́pẹ́ náà ikọ̀ ọmọ ìmọ̀ tẹ̀bí ẹ̀bí jẹ́mìnà ẹ̀yìn ní ẹ̀rọ náà kẹ́ ní gbájú àti ní àwọn ni ẹ̀rọ ìbẹ̀rẹ̀ ní ní lọ́mọ àdínà àmì. وقال صلى الله عليه وآله وسلم ممكن fifty money ago fifty something hmm? dídè omi any number ranging from one to one to nine àwọn ìpínlẹ̀ ọ̀yọ́ ìlú àkànnà yọ kí sẹ́nà mi ìlú náà mi ọ̀gá ní orí fifty money ago fifty something àti fifty one fifty two fifty three lẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ dàn fifty fifty. Eh? that. قول لا إله إلا الله أنا نبني ومي في كتاب قرآن أنا نبني كتير أنزل أريد لا إله إلا الله وعدناها وما كتير من إيماني إماتة الأذى عن الطريق أنا بكا إذا ما يكون يوم كتير يا أبي بسرور حديثا رواه مسلم wani ti jin gu anan yan kawai go sai ko yi iya ne wannan guda da amma da zai ko ne ki ke iya ne yayin sai ne a expect ok yin wa wa ne yo in kiti e a please ya ji mun da mun ala mana je yin tsarawo ni ma ne ya la uko fara na sawa wala ka to ko

ẹ̀dà ọ̀pọ̀ ọ̀ ní ẹlẹ́yìn ọ̀lájẹ́ dẹ̀ ọ̀pọ̀ kẹta bá ní ìlànà dára ra wọn lọ́kọ̀ yẹ̀rẹ̀ fún yẹn. Mọ̀nà bìkọ́ mẹ́rin náà ọba mi wá ní dọ̀rọ̀. Ìyá náà náà ní ni. náà kọ́ ẹ̀ èyí mẹ́rin kí bẹ́ẹ̀ a àtàtà àgbẹ̀kọ̀ náà àbùkẹ́ náà ẹ̀kọ́ wọn ní ìtẹ̀wé yẹlé bí ìlú ọ̀gbẹ́rẹ́ tó dára kò ní ìnáwó ọ̀dà wọn. ẹnu gbàgbé kìtàn ọ̀rẹ́ yíyẹ ìwé náà dèlí yẹ muslim ètò ọ́d mùtàkìrì ìwé mi lẹ́nu kọ́ mi mú mi ní àkójọ mi àti ọ̀rẹ́ mi ní ìgbàgbé láti sheikh ana nǹkan sheikh ana mu ọ̀nà ọ̀nà abdullahi kọ̀yàt. عبد الله طيلة ايه زي الطيلة والشغل الثاني يعني ايه طيلة يعني انا بتلع كمان تلع طيلة يا جدي ايه هذا طيلة ما يعني لو يعني، كنت تقول انت انا كان يقول ما يعني التوحيد يسبب السعادة ويكفر الذنوب التوحيد لا يمر هو يشرب على عينيها منه ويكفر الذنوب نوع ولا إذن الماء بحكم بشريته هات البشر ولا هو على على بحكم بشريته إيه إيه أقرأنا بشرية مرتبته أثناء الجلع ألمنا وعدم إسمته أقول قال شاطر ماله enwere otu a na-ata agụgwọ mkpụ agụụ traditional ala mma because we are human basari ya human nature one or wa adam is agụọ ka ala som ala ndị ga-anọ infallible ala agụọ ka the human nature on they infallibility àgbéyẹn náà kọjú tẹ̀síkẹ́lì kọjá máa wù ọ̀sẹ̀rẹ̀ okú ọ̀jẹ̀ ọ̀rùkú àkànnà ọ̀dàm àwẹ̀yẹ àyẹ̀ ọ̀dùnmán tẹ̀síkẹ́lì kọjá ọ̀sẹ̀rẹ̀ okú ọ̀jẹ̀ wọ́n kọ́ ọ̀bí máa fúyà ti là ní ọdún ní ìmọ̀ yìí. èyí bá kẹ́ni mi náà mú tẹ̀wú àmọ́ ọ̀nà wọn ní èké ọ̀nà mú tẹ̀wú dọ́lù. alhali nínú ṣèwá ìdí ṣe وهما المغني عن قلب الأمور الكون شرك شرائع الشرك من أنواع الشرك فإن التوحيد أو الإله أقويش من كلية من كلية التوحيد الكلام أقوى إليه من كلية التوحيد وإغلاقه الطريق يوان من يوان من قول لا إله إلا الله إنك أقنعت لا إله إلا الله دك عليه بإجابة إغلاق إغلاق عليه بإراك إليه دليل إليه يكون أكبر عامل في سعادته أو أنا ما كتا إيه أنا كان توميدا من أضع أضع بني إن كان نعم كلا يكسر أن يسوي وتكفير ذنوبي أتي أي نقولي إيه تكفير أنا كأنا من هذا كأنا وهي الكلام يا كذا تكفير ذنوبنا إيه كذا يا كذا haka ka fatu yana bin yauki irin yiwuwan yan kuri irin yiwuwan laulawan kuri ya zuwa kana fi tafsir jimu ya ga dadi ka lamma kassir anna sayyi'atina mun yi kuri ya kowa to in yi yan kuri ya mahal sayyi'ati a ce in yi yan kuri Allah kuri ne tafsir an kafa o ma kama ja'a fi hadith an rasulullahi sallallahu alaihi wasallam an kọ́ mọ̀ lọ́wọ́ ní àgbò ní ohun tó mọ̀ ní mọ̀ ní wọ́n bẹ̀rẹ̀ mọ̀ náà. wọ́n tó mọ̀ ní kọ́má ṣé ń da annala ilá ilá ọ̀tọ́ náà ní ìjọ ń gbọ́n náà wáyé kẹ́ ẹ̀yẹ mọ̀ ní anáhì allah wà dáhùn ọ̀nà kẹ̀mẹ̀ láṣẹ ní kẹlá ẹ̀yẹ gbọ́n báyọ̀. وأن محمد عبد ورسوله قرب منك محمد قريب من يوم ضربا وأن عيسى عبد الله n'ewu nke ịrịka ọrụ ihe nwere ọrụ na n'obi ike oge ọrụ ewe nwere ọrụ ọrụ ewe nwere ọrụ anọghị wọrọ tụrụ lọrọ wọntanị wọkalị metụrụ gbọwere oke anaghịkọ na ịla mariam ọtụtụ mariam wọrọ na mmadụ aka mhụ akị kalima the word ndị kalima and the word was God. Òun wọ kalimatu ní lórí ìròyìn kò wù mí. Lẹ́yìn ní káyọ̀ pé inú John John three fifteen pé in the beginning was the word. Yàrá wà lákàmú náà. Ìjọ ní ìgbésẹ̀ aláàrùn ìjọ náà máa ń bẹ̀rẹ̀ ní ẹ̀kẹ́ revolution. Ìgbésẹ̀ náà wò ní ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ini energy or gamma peptide is energy. Okay, magnesium is energy. Correct? In the beginning was the Word, and the Word was with God, and the Word was God. So, mm-hmm. Lọ́kì ní ọ̀dọ́ náà wọ̀kálù láti rí alukọ́ra ilẹ̀ Mariam àti ilé ọ̀dọ́ ìmọ̀lẹ́ náà ìkọ́mílì ọ̀sán náà Mariam, orí ògùn àti spirit from him, holy spirit. Quran ni nka o bɛ taa ana yi kari mana kari mu yi aw yɛ duba yi ina maa wo ila ara da se ani ani ya ko ina la o o aya ko ala o kari mana kari kun ya a kun bawo eh, eh, mana ko yan ɛyɛ ebi wɔ dɔn kan na ɛna ilé yɛ dan the beginning was the word the word was with God and the word was God. The man now from the beginning now into God, to lion. Kalima, ọmọ náà kan nìka, ilẹ̀ masala yìí sáyẹn lọ lọ, kàmásálù Adam, àlàkàwọ̀ ní Jérọ̀d, tó máa kọ́ ọ̀làlàhó kó táyà kó tàrà rọ̀. Ọmọ níta, ìdílé àgbègbè ìjà, ọlọ́run máa nà bá àkójọ ìwé rẹ̀ ní ìwé ọkùnrin àgbẹ̀. Wọ́n á nà tẹ̀fẹ́jọ́ nígbà antal sama ta yi nan kake da wannan tare da da tare da adam a mutuwa alaka mun tura mun wannan ta ne da adam mun ne yayi na da mu ثم قال له ذلك أنت قل قل أيقوم يا فكان كما أراد ده أصلا كم من كان أو كلمة نايلة يكون فيكون وروح منه لكن هنا fellow and the spirit from you ìtàkùrọ̀ ìjọba kan nínú jeremiah nínú jeremiah ẹ̀dì same bible and ìtàkùn náà jeremiah ẹ̀yọ àwọn olóyè ẹlẹ́ka tó yẹn bible ká and jeremiah was a tìlú ṣe ẹ̀lọ́wọ́ ìyàwó tìlú àdúgbò ìjọ àgbẹ̀ni wípé ìwọ̀n ìkó alùpùpù ní bàbá mi ó mú ìmọ̀ àbọ̀ náà mẹ́rin ọ̀nà ló mú ìmọ̀ kọ́wá ya zama ne da adam da man ko da ka Allah to rabu ko ko da bala ala mun kana ka da ka ai na wannan da da da hin shahidina din ne da man jama'a ya hannu to ne na ma ne ne da to ina ne ina ba ne da ya sai ta yi in ka ya ai ne ko din ya mutum yana tare da ruwa ko amma wannan da mu mu da wancan أنا أنا ما نبي توم والجنة حق لذا كان الجنة ولا غيره لأن ما يدعس الله ما جن لذا لا نايت أتجمع زهوا والنار ما لذا كان إلا غيره أدخل الله الجنة ومن wani aman da to murna mai ka a wajen nan alama kana ina laman kí ló kọ́rọ́ ọkùnrin yẹn ní ọ̀nà olú ọba àwọn olùbùhárí wa muslim àdìgbà mùsọ́lá kùnàlẹ́. ọkà ayi hadith imam saka inna jumlata hadhihi shahadat abi ajinulance ọyẹka sẹkọ ẹn ana mani kan ini oyi to wuri mu nan dawo ko mun ko na ayi ga na bi da yake dawo ko muhammad on to muri yawin dawo ka annabi ta ru muri yawin da won tan dole ne kalma na na ka muri ko tutu madam dawo ka na janna dawo ka ne na a gasin nan alati yashada al muslim ana ko ko muri ne ma ne dawo tunan bi wa yi usul ini ko ya tataman ta tawjibu ila Allah يستحق أرى لكل جزاء دخوله الجنة دار النعيم أرى لك وغرطوها كأنه والجنة إنه وراء اللهم اجعلنا ممن يدخل الجنة دار النعيم وإن كان في بعض أعماله هذا كلي أكون ينفع يقول لي معاخذ بمعنى غفلة هذا كان جاب إيه يجنبا هذا كان يقول لنا إذا نبي أنا وتقصيرات تقصيرات بمعنى نقيصة هذا كان لنا جهاد هذا كان لنا اه جهاد من القرآن كما جاء في حديث القدسي أن كما لنا حديث زماني حديث القدس أنا حديث زماني كذا بدأ يتوقع القرآن كان أمور متعباك كذا قال الله تعالى أمور من نبع آكا يا ابن آدم ما هو بجانب آدم إنك لو أتيتني بقرب الأرض خطايا ولكن من يوم القيامة هم يسمون يوم القيامة ذلك هم يسمون من الاتفاق أقول أن أنا أعطان يزمن كتير جنان ثم لقيتني لا تشرك بي شيئا أما إلا بقول أن أنا اتفاق ينشرك كنانا لا أتيتك بقرب المغفرة إذن سمو مربانيان ويجي لهم دولا لأبانيان حديث حديث حسن رواه الترمذي والدراع imam diya diya uddin rahimahullah àti tirim yedi àti jamiyan almana okutum lenan law atitani bima yuqari min al ardi dhunuba wa ma'asi wọ́n tún mi dáì ká ilé àmì bẹ́ẹ̀ bó ìbò kó asùnmọ̀nì ká ó yí asùnmọ̀nì kété ìṣúná nù dàgbẹ́ pé orí àwọn ẹ̀rọ àgbẹ̀tẹ̀ ìṣúná mo ti fún ẹ̀rọ ìjọ ee àtàkùn ìrìn gbọ́dọ̀ anaka mẹ́ta lẹ́tọ̀ míì أنا من أنت كاو إن ده ستة وين ده كذا لغفرت لك ذنوبك أنا جيني هنا بيونا كأمو نوم يتنو وجيني وجاء في حديث آخر أن لا أعلم أن حديث ذاك كاو أنا من يوم كنت الكتاب من لقي الله لا يشرك به شيئا دخل الجنة وكان يكون دينه مني جاء إن كنت لك دينه مني كان يجيني أقوك شيئا نكر الله أكبر أو أصغر إذا يعني لا wanagere mu yeye shiriki kana kwa nagere mu al-hatlaka hadithi na sura Buhari man eh man ahabba liqa Allah ahabba Allah liqa wa man karaha liqa Allah kana dogole mawrin ko Islam wala zaa mtu kuitan ah hukumeta tawa ah wala ndio ni sababu yaje ana nani kana bere wani

ogúnlẹ̀ èkó ní ayé jẹrẹ o làwọn buhari tó wọlé wàdàbẹ wáyé ẹyìn àbárakúta fáńsọ wàdàbẹ ẹni kọ́nà mi lórí ẹni gbáàdà tẹ̀lé ẹ̀yìn fún mi mà lẹ́yìn kan náà ayé rẹ ọmọ ẹni gbà tó tó ṣe ayé ẹ̀dẹ́ kan náà rẹ láyé mà ní kó mo yẹ ní bẹ̀rẹ̀ adé mo ní ayé ẹ̀dẹ́ kan náà rẹ láyé wàá ta àwọn ọ̀dẹ̀ ajá yìí. ومن نسي من يشرك به شيئا ọ̀rọ̀ tí wọ́n lè kọ́ ọ̀nà gbélé owó ìdá ìka ní tèmítèmí ọ̀dà kárí láì kiri kiri láì mọ̀ tí ẹ̀rù dọ́bẹ̀ ẹ̀rù tẹ̀lé dá ọ̀la láàrin ra wọn. ó ní lọ́gbà ọ̀húnrẹ́ yìí ìnira eré ìka náà wọn. ọ̀rẹ́ include ọ̀rọ̀ tí wọ́n lè kọ́ ìyẹn ọtí náà èyí náà àwọn yìí láti ọmọ ìgbẹ̀tọ̀ ọ̀ka. ọ̀rẹ́ yẹn wá ọ̀rẹ́ ولا يقضيه هذا رواه هذا حديث عن الإمام مسلم ودوران وكل هذه الأحاديث وقال لا دي حديث من جلدها يتضح منها قدر التوحيد إذا يظهر منها أو أنا كائنا كنت أو أو واضح يتضح It's becoming واضح extra واضح It's becoming clearer and clearer today أن يبين التوحيد وأنه أكبر عامل لسعادة الأرض ka tawhid ganan onon ganan ka ka onon bani mo ni gana mu kolo e ana me afani ana work for our hon for eternal success for eternal fortune for eternal bliss hmm? wa azam wasila li takfir dhunubi onore ni gana la ana ana la watura ana dum ni sai dubo ya ku ya ni wala ko ka to ya dubo ya ba ku ni min qawaid tauhid ini amfani amfani ilmi dini fa'ida fa'idatan fawaid alaro amfani ilmi ini nak kau ini tauhid inna tauhid al khaliq tauhid na ka ta Allah ni bila ni sincerity ni tauhid dawo eh ona ko na tauhid hatimia on ni jari buka ini hatimia ọ̀nà ká ọ̀nà ní skul àmọ́ ọ̀pọ̀lù kọ̀ọ̀nà náà mẹ́rẹ́ ọ̀nà ní ká gbèrú àmọ́ skul dání kó àwọn ta ọ̀nà náà kéré ní tẹ̀wé ìgbà ihe zipụrụ anụ nwaanyị na ebe nke ijere skul emekọrọ ka azụrụ ama nwaanyị na ka anyị nwa na nwaanyị na ka anyị na anyị na ha dịka o ji zuru ebi ee otu mana ina ji anyị ka ihe ọtị anyị ka ala ọwa jụm ebe ezi oke ọrụ ọ na-adọtọ kanabi canada be created not destroyed is a capital capital

ọ̀rẹ́gbó bákan òní ni ẹ̀yà tó bẹ̀ ẹ̀ kọ́tọ̀ rẹ̀ ẹ̀ kìíní kọ́tọ̀ rẹ̀. sọmi tó ní ọ̀kan wọ́n yan alukọ́ọ̀lù tó ní ìrẹ̀lẹ̀ tó. ẹ̀yà ayé tàbí máa nílẹ̀ kọ́lé àkó táwọn ọkà yìí lẹ́yìn ilé ìyìn ìjẹun kàní kà bẹ́ẹ̀ mú ká wọ́n ìlérí máa kà ní ọ̀nà wàá dọ́tọ̀ yẹ káàpù ẹ̀nà ìyìn ọ̀rọ̀ rẹ̀ náà ìdí akọ́ni tó gbò káyìn yàn lẹ́ka. àbẹ̀lẹ̀ àárẹ̀ ní tẹ̀ ẹ̀dẹ́ kàyé wá dé kàyàrà ẹ̀kẹ́rẹ́ ìkó sọ́ọ̀gù láàrẹ̀ ni ẹ̀hìn the next thing ah eke ìdájọ́ ìdájọ́ ọ̀nà yóò ìtàkọ̀ dá ọ̀dọ̀ ká ẹ̀dà kan náà ká nímọ̀ nà bàbá náà ká ọ̀dọ̀ ti yọ̀ọ̀nà ọ̀dọ̀ náà ń tẹ̀ ọ̀rọ̀ náà ni sáà kó káyé ọ̀tẹ̀ ní kó sọ́ọ̀gù láàrẹ̀ nímọ̀ nà bàbá náà ni. káàdì káàdì ọ̀nà ni kéè gbẹ́gbẹ́ rẹ̀ ní kíkà mú wẹ́rẹ̀ wàhálà yẹn kò yẹn. <laughs> ẹgbẹ́ rẹ̀ nínú ẹ̀ka ẹ̀ ara rẹ̀ nínú ẹ̀rẹ̀ nínú ẹ̀mí ẹ̀bá tó ẹ̀rọ ọ̀tún ọ̀tún àwọn olùkọ́ta sí ìlànà. bí kàǹkà iṣẹ́ náà ìdíje à kúlù gbéra òkúlù bẹ̀ máa náà bí kàǹkà wà kó kúlù gbéra mọ́lì dín ìdíje à kú. tó mọ́lì dín iṣẹ́ ìdíje à báwo tọ́lá àná. àmì nà mọ́lì náà àbúrò mi yìí lọ́wọ́ sí ilé àná ìnáàr aláàrọ̀ ọmọdé wọlé kàwọn ضلال أعلم الضلال وكل ضلالة وكل مولود ومولد مولد رسول الله ومولد مولد مولد وإن المولود مولود نزل مولد أنا أقول كل لك مولد ملائكة جبريل مولد يوم أنا أنا مولد إذا أنا مولد هنا يصير في النار ọtọmọ ọrùn ní pálá ẹ tí máa nàkà ọkà èmi yìí kí wọ́n jẹ màá náà ni kí lọ́wọ́ bá nínú kó àbá mi yíga kó yíga pẹ̀tọ́ ọ̀rọ̀ ní ọ̀la ni tí mo yọ kàwé ní ọkàtọ́ ayé mo máa nìyí láàbí máa nìka ọmọ sí ìgbà tẹ́ ẹ ẹ ní ìtọ́ náà ka olójú ọkọ̀ náà sí ìlànà tó tẹ̀ o wọ́n lè ní ìjà náà wọ́n náà láwọn wọ́n ní ìjà ni. ìgbà tí wọ́n kọ́kọ́ fi hẹ́yà ti fáàgbìn àwùjọ náà domin da yadda kin je zara kuma zara kuni da yadda ke toro ina halan alkilam jaman akoko ati abu samaraj okay that becomes a reality anyhow atayam ẹni ní òkú ẹyìnbó mímú tọkẹtọ yóò máa dùn pé jáde wá bùn pé àìní àrùn ọrùkọ àtẹ̀bùsọmọlọ́ọ̀dù ẹtụtụ nọ na-ahagharị n'ihe ya nkekere n'ihu nkekere n'ahagharị anatụtụ na yara ọkụ wa min samaratihi ẹtụtụ nọ na-ahagharị ntọhid nọmba wan sahari ile insan nina ubudiyya ọnà òfin òfin ọkọ àgànní náà tọwà ní wọlé sáà nina ubudiyya wọn ni fúlẹ́ẹ̀lì fúlẹ́ẹ̀lì fún ọ̀nà àríjẹ̀ wọn la lè yàrá síbi máa fún akábàá lọ́pọ̀ lórí èyí níbi máa ń rìn náà mẹ́rin ẹ̀wọ́n kábàárà nù wọ́n lọ sọ́nà ọwọ́ ni ọkà wọn àti àgbàlùkà wọn àgùkù sí eré ìrẹ̀lẹ̀ méjà nù. báyìí tó wọ́n ní ìgbẹ̀rẹ̀ tí wọ́n rí yóò pé lórí ìjà nù. ọkọ̀ yín iṣẹ́ àṣẹ̀lẹ̀ àwọn ọ̀nà nọmba wán lóòrè. ẹgbẹ́ bíi islam mẹ́ta wọn á bá ń dàn náà wọ́n kò tó ní ìtòyè ìlà ní àṣìyà.

aka mi kwete nka adagbe omori nyalo omori omori aki kwete nyalo omori nyalo omori nyalo omori ẹgbẹ yẹn wa kanu ẹgbẹ na kanu kanu ẹgbẹ yẹn o ekwete kọla mi ka lọwọ ẹyà rẹ nani. báyìí ní wọn wọn tó wọn nínú àwọ ẹni tó yẹn wọn máa wò ọ láyà lóko lóko àn lọ́wọ́n lọ́kùnlákù ọkà àbúlọ náà tó ìjọba wọlé kéré ẹni wọn yàn kéré ẹgbẹ ẹgbẹ yìí àmọ́ ẹni yàn ẹni wọn kọ bákan wọn tó fẹ́ nìyí ẹ wọn náà tó wọn bó ti tẹ ayíká náà náà wọn ń wà ní a tó yẹ yìí ẹnì ọ̀nà ọ̀nà mọ̀ká wọn bẹ́ẹ̀ dẹ́ni hàn ẹ ìwà tó wọn yẹ tó wọn. wọn náà tó tó wọ́n wala nafa emmelu kata ina hini ke ko ko kare tola wala nafa ina fa nana ni mu yaga illa ma sha Allah illa bi iznillah e o mari give permission an da lan ne ya mi yanga mari wala yamlikuna mautan wala hayatan wala nusura emmelu kata they want to self en kata ne ni mautan ke wala wala hayatan en ga ko la yara ẹnu oníjẹ lè dín náà dọ̀gá yàrá dọ̀yàrá wọn náà ní ṣòro ẹ̀rẹ̀ ni wọ́n méjì kọjá yẹn láwọn òkọ̀rọ̀ bẹ́ẹ̀ náà wọ́n mú التوحيد وكذلك التوحيد تقرير للإنسان freedom wọn lò yàrá ní nítorí ògbódé yà wọn ní àbí plẹ́ẹ̀nì tó lọ sí ìyẹ́wọ̀n lọ́rin máa rí ni ilá yẹ rọ́bì àti ìwúrí àwòkẹ́ni àlẹ́yìn ọlọ́kọ̀ọ́hù fàṣẹwàáhù ní ẹlẹ́mọ̀ntó làdọ́tọ̀ fàṣẹwàáhù dọ́tọ̀ ẹ̀tẹ̀ẹ̀tẹ̀rẹ̀ ní best form n'obodo nwa nwere ka egwu na ntụ akụ mgbere ike asị na ekwuru ala ha mee nke na ekwuru ala ma akwụkwọ na kụrụ ije ya ahụ ka nwere ka do ama amọnụ ọnụ ọkwa na nyekwata nwụkwụrụ anụ nwere because ama but eke maka ahụ nke dat kan na bbt but it but very powerful Quran na nke na-ezuchi eke but akụ kurama banya nyona yina ka ono ni itan walakin alawo walakin mm but oka تموت ضرب التهاريب لعقله من الخرافات والأوهام تدريك هذا نتريك تهريب أوكا هنا التوحيد Huyu mwalimu mzai akli don free knowledge ya ujui think wise. Tuwe nyere. Owezwa kanai. Tuwe nyere agaida pale ru. Dise mweru. Awele uye ugal koni je uye ugal ne dado ka ugal ka. Wale te wale ne kalma za kana rao. Gela ali kalma sa hivi. Ni rao free free rao do yo. Ni yeye e ní ìwé ìròyìn náà kátàrà náà wẹ̀kọ́ ara ni yẹn tàwọn ọmọ ilé ìwé ìròyìn náà dánwò ẹ̀yà ni ẹ wọ ọ̀yá para ní ẹ̀ńdá ìwé wọn títí ti pín anya náà ti tẹ̀lé ẹ̀ka èyí ọ̀rọ̀ ni wọ́n ti tẹ̀lé ìwé tẹ̀lé à tọ́wọ́n náà ra abẹ́ ní sẹ́yìn máa tó tẹ̀lé àlọ́ àrọ́ wọ́n ní ìwé wọn so àyè yẹ sọ ọlá ọlá sọ náà ọla àwọn jìkì àdọ̀jà wa àwọn ìwà àwọn nìyí atanwaka láìlá àjẹlá kìdí nǹkan wọn nàzọ́ra atantuwẹ́ ọ̀hún jàtà náà nì. wọ́n ti sẹ́mẹ̀ wáyé sẹ́mẹ̀ ọ̀gánà ni ọ̀ní mental conquest ọ̀ní mental pneumonia and diarrhea mental ìnira ìnẹ̀ ìnààbí ọ̀ríyà ìyànnìkẹ̀ ìrọ̀ ya nì. mental disaster ẹ̀yà ni mental disaster. yóò wá ní pẹ̀lú ìṣèjì sí ọ̀fíìsì.

watawa ano aja tola vitana duza kwayo kuna fa hmm bataisha kujenga atatoa wao agana ni hurafat wal awham al awham nini التفكر الخاطئ التفكر الخاطئ لنا كيف إلى قوين قل أنا أنا كأني أمي أمي أنا قالوا لا أمي فلا شيء ألا وعدي ẹ̀mí aláwọ̀ ní ìlú ẹ̀sẹ̀ wọ́n ti ẹ̀kẹ́ náà dògbò lè dáhùn eme. wa. akọ̀wọ́n náà ní ẹ̀mí emi ẹ̀mí yàrá ní ìbẹ̀lẹ̀ ká tẹ̀lé akọ ẹ̀ dùgbẹ́ dùgbẹ́ ọ̀rẹ́ kan ní ọ̀rẹ́ kan wéé gbèrè. <laughs>

hmm akama yero ma hewan abu kujo ma hewan dan ni rawo kai dan ana mi yawan abu on un kwa ona ma kaka un jawon un kwa ya un jawon because am na be there that one na adi ko ni tan jana ko lawo na na be ku ya ko وتعرير للضمير من الغتوء والذل والاستسلام ده فيه الضمير يا internal environment in I am الضمير internal ده فيه أو من الغتوء واني اي اي كواوتي نياو والذل اطعي وانتين والاستسلام اطعي السمين كان كذا نجا فيه I've been on includes take onye na-erikwu emuzi enyi enyi ekuru ahụ ma anyị na ka kọrọ ahụ sị mana ekete were ma kọrọ ọkụ ama niile onye awọ na ekwu ọzọ ama ihe dị na arụhụ arụhụ na aka anyị ga-ara ọrụ ka atụtụ siri ya na ọrụ aka tọkarịrị ya ihe ọrụ ahụ na-enye na na na ona alinakosa lade alani tẹ́lá kàtàkì ìrìn torí ìgbẹ́ni tẹ̀lá ọ̀nà ìrẹ́sẹ̀ni. وتعرير لحياته من تسلط الفراعنة يوا أوكا توحيد أنا لا أفهم الأولان لا أفهم إيهاو هوني تسلط بمعنى تغلب هوني الفراعنة وهذا الفراعنة فرعون يلي فرعون فراعين يلي يلي أيكو لجان يلي يلي يلي تقول لي سيهوني التسلط ليه؟ ليه إلقاء ما ياو ليه فراعنا ليه داعي ليه ستيلا ياو ليه كاوك أنا هيك أمان ياو آه لعن إلا هذا قوة يا هو بكان زيبا تقول لان حيو كل ياو ياو متشبه يو ẹgbẹ́ kẹ̀kẹ́ ìkà ẹ wọ́ta wíì kéèpì dọ̀ọ̀la o ìrẹ ní àkàdé ìkà ìtúgbẹ́ mẹ́lẹ̀kì ìtúgbẹ́ mẹ́lẹ̀kì yìí àyànlábàbà ìgbẹ́pẹ̀ náà tẹ̀ sí i ìjẹun ní mọ́kànlá bí bọ́dọ̀ mi gbọ́ ẹ̀ ṣẹ́gbà ẹ̀rọ náà ẹ̀rọ ànàbẹ́ ní àbá wọ́n kàrí ní ìgbó ẹ̀rọ wẹ́rẹ́ lọ́la dídá àrùn wọn náà láàrùn lọ ọkọ àgbà ó ẹgbẹ́ lẹ́nu àrùn ó kíra ẹ̀rọ ó kíra ẹ̀rọ ńlá ààrẹ tẹ́ ǹgọ́ òun lè ti kíri ẹni ní àì the delivery reduce the structure òde ìrìn nínú náà this is make more succulent and anyara mi ni. wọ́n àwọn làwọn ni àbí àrùbá ìfarọ́ eh, ìnà pé láwọn ìwé ìrìn nínú ẹ̀jẹ̀. ndị náà jẹ́ ìkẹ́ ọ̀pá àwọn ìṣiṣẹ́ mọ́rin dọ́lẹ̀ kéré òṣèlú àná ó sì ń jẹ́ ọmọ náà ìṣèlú ọ̀nà dáyé mẹ́ àtúmẹ̀ mẹ́ àtúmẹ̀ anáwó ọ̀nà dáyé kẹ̀yí kẹ̀rí kẹ̀yí kẹ̀yí kẹ̀rí kẹ̀yí kẹ̀yí kẹ̀rí. na e hmm, wọn and they are not والقهنة أتابعها لدن توحيدني إلهوني ومتعلمين أتابعنا لا زيهم كبير مريد جن لا أكله ألوهية أيضا على عباد الله كلا شيء مريد ومن هذا أو كغوثا نوني أو مزوء أنواع الشرك كلك آه زوء ما أكتو أما بنا روح فاعل ọ̀gá ọ̀gíṣẹ́ nkù ní ẹ̀yẹ kọ́wàmà ó ètò ní ìgbúlẹ̀là ìkẹrẹ wọn. wọ̀tọ̀bọ́t àjẹ̀rìyà àti ọ̀dọ́rùdé ìlérí ní ojú ojú ọlọ́run ní wàrùmá ẹ̀ dàwọn ti àbíyà ẹ̀sẹ̀ mi náà ní sí kẹrẹ wọn bẹ́ẹ̀ dé wọn ní sẹ́yìn àbíkà wọn náà níbi náà mẹ́. gbogbo tó ti di ìtọ́jú dáwà bá níbi ìgbéyìí. wúlò níbi yìí first district ọba ni ẹ̀rọ ibrahim first district ọba ni bẹ́ẹ̀ láwọn yìí ọmọ níbi district àbùkọ́ ẹ̀yẹ́ àmì dáwọ̀ àwọn àtàwọn àkẹ́dọ̀ yìí yìí fi ní ẹ̀lẹ́dọ̀ tó yẹ. Ráàbọ̀ ìdílé àwọn èrò ọ̀rọ̀ àwọn ọ̀nà mẹ́rin sáàmì ṣẹ̀tọ́ ojú dé mú ìdòmú ìdò Àti ẹ̀ wá di pẹ̀lú bá àdùnkọ́ ẹgbẹ́ náà dọ́ àánú ni wọ́n ti náírà o tó tóbi ìlú náà náà o torí kan náà kẹ̀lẹ́ màá ní kàwé ayéku yẹn o ẹkẹ ọ̀nù mọ̀ ti yẹn nínú mi náà màá àánú wọn màá àánú yẹ wájú ní náà

أفضل أفضل المخلوقات أن هو كنت الإنسان وما شك فيه ودعوة رسول الله صلى الله عليه وسلم أين أين نجي جدع أقول مو أنا مو أنا خاصة particularly this belief in Allah, I will give you a particularly tẹ́mẹ̀ ọkọ̀lù annahu agogowo agbẹ́wọ́ ṣéwọ́n náà rẹ̀ kọ̀lù màìkánù agbẹ́wọ́ náà rẹ̀ kọ̀lù màìkánù tàgbẹ́wọ́ náà gbé máa bẹ̀ ní. yálà nkánu yà àlàmú nà náà nà láìlà ìlàlá agogowo ní wọn ẹgbẹ́ tó láìlà ìlàlá. ka ìtumọ̀ rẹ̀ ìlànà nàám is a general call ìlànà announcement is a general announcement wà àwọn náà náà tó ti láìlà ìlàlá wọ́n give you announcement wọ́n nọ ya gọ́dà wọn tó sẹ́yìn yóò tẹ̀lé yóò ní bẹ́sẹ̀ kì í fi ìyá kọ́ ọ̀la ẹni náà kọ́ lọ́rẹ́ mi wà ikọ́ tó ìdìbò bá dúró bẹ́ẹ̀ sẹ́ni ìkúrò ìtú ya ọ̀tẹ̀n àbí ìjọba dúró àbí all these tyrant and ìlú ṣíṣe mọ̀ ìtàjùgà wọ́n ní they are false throne ìjẹ́nẹ́sẹ̀ wọn ìjẹ́nẹ́ ìkùdú ìjọ́ rẹ̀ ìjẹ́ ìtú ya ọ̀tẹ̀ ìjọ́ rẹ̀ láàrin náà láì lẹ́gbẹ̀ẹ́ orí ìlú náà wọ̀ láì ti jẹ́ náà wà lọ́mí ìlú ìjà o. àwọn ilé ìwé ìwé ìrọ̀mọ̀ kọ́ ní ìlú ìjà o. mo máa dá àyẹ̀ yẹn náà á ti jẹ́ kọ́kọ́ lòdì ọ̀lọ́wọ́ lòdì ọ̀lọ́wọ́ bóyá náà kọ́ ọdẹ kì máa kàtì láyà lẹ́yìn. àwọn iṣẹ́ mẹ́ẹ̀ lọ́la aráàlú tẹ̀lé ìdìbò tẹ sáàbùn wọ ìlà òun lè jẹ gbọ́dọ̀ ìmọ̀kùn ní ẹ̀ náà máa ní ọkì ìgbókò mú nìyẹn lẹ́yìn náà máa ní káyé rẹ̀ fún mi báyìí ọ̀lẹ́tì látọ̀sí yóò ṣe ìlàlílà ọ̀rọ̀ bọ̀lá ọ̀nà ìkẹ̀wé mẹ́ta yìí ẹ̀rí ẹ̀ náà ìlú ẹ̀ náà ìka ọkùnrin bẹ́ẹ̀ náà àbọ̀ náà ìtẹ̀lé ẹ̀ àkóódẹ́ kà sẹ́lẹ̀wọ̀n alẹ́ ìkúlẹ̀ ìbánilẹ́ jíjẹ́ ìbánilẹ́ wọn náà máa ní káyé ẹ̀ náà eze akwada onye arụ ere ahụ deke ilekekwuru eme akwa ka ome ihe erika ma na ọda ịta e ghọta iri atam ya asalamu alaikum an ọkịta oge ma ni kuru bọọlụ ahịrị e, n'ọrụ isi aka ni tọọ njem eri ezi gba ọka kama kuma wuta kalmar ya tere so so kai ni mo ya يغني أنا أغني توحيد تكوين شخصية متزنة أكا توحيد أنا جيني good arrangement of ideal Islamic personality أو إسمعك أنا شخصية شخصية المتزنة ideal personality لا كانوا كواني Islamic personality وعمل هيك أنا كوكو مرمي نوي أنا أظن أكون أنت أو أنا because أو كده أو أنا wọ́n yà ìsìn nǹkan rò nǹkan ẹwọ́n náà nánú kó ẹ̀yìn kan ẹ̀wọ̀n ní èyí ìdìtọ́ ìdáka ẹ̀hún ikọ̀ kirikiri yà á kọ̀ ọ̀rẹ́ ẹni tán náà aná kú káàdì ní tẹ̀lé à àwọn ọba àwọn ọlọ́pàá tẹ̀sí á nìyẹn ẹni èjì kú ẹ̀ náà wọ̀ ìtókòtà ní ìdí èyí kò ní Ayo lan da ne. Adam ne da ka to. Ah, oh, mun da ku. Allah wani ya ka ila ila. Kare ki. Wai to kin. Ana ko da yawan wannan. Oh, na na ya hoyo. Aku mun da ku ne da ne. Kai, abai da okwu bụ nke na ozi ebere na anyị na-ere ka ahụ na anyị ji eme na ee ozi ọbịanụ alhamdulila anyị ka ahụ amakwụkwọ anyị ga-enwe ihe ọjụjụ kweta ọnụ eke akụkụ tọwada anaga ka ee onye mmadụ sọrọ ọ bụrụ ya ee ee ee ee كوني عايزين لزان قطنتي فالتوحيد يساوي على تكون الشخصية أنا وهم بمبعوكا واني الوطن يوم أرنج بفوني يكون يساوي قطنتي وان التي أنا كتا أنا كتا آه يوم التي أنا كتا تميزت في الحياة وجهتها But because these things, they were NTI, other NTI is coronary distinction. Yet these things, one man was there. That's a One man will not come as a guy to rule. Eh? Do, do, do, Jalanye. Jalanye from all places, Ujatna, يتوحدت غايتها. Eh? no لو نلقوا وينسى in your target. فليس لها إلا إله واحد. أنزل صلاحك، إيه، إيه، إيه، اتجهوا إليه في الخلوة والجلوة ومن أنه كان هو كدوه وأي نيلي وعليه نيجد ومن أنه كان هو عيه عليه نيجد وتدعوه في السراء والضراء وعين وانا دعا يمرنا والضراء وعين وكتر من نوعه بخلاف المشرك دوسج مشركين الذي تقسمت قلبه آلهة والمعبودات أنا كذا أوان ونقعين إيه

قال يوسف عليه السلام النبي يوسف هو هو كلام اه كان تجاني يا صاحبي السجن أأرباب متفرقون خير أم الله الواحد القهار يا صاحبي السجن ما هي يوم أنا كنت من يوم نبي من يوم آه خمسة الاستفهام لا أرباب متفرقون ẹ̀wọ́n ní ọ̀nà àmàlùkà kẹ́mi ní ọ̀wọ́n ìrẹ́ ìlú ní àgbẹ́ ní ìjẹ́ ìdáni ọ̀tá náà bàbá ní ìjẹ́ ìlú dámà ìrẹ́ ìlú ní àná. ọ̀rùn ọmọ ní ìrọ̀rùn àmìláhùn wáhídé kọ̀kár àyẹ̀mọ́lẹ̀ náà ìjẹ̀ká ọ̀nà ìkúnyàn alkọ̀hár tó ti àbẹ̀rẹ̀ ẹ̀ mọ́nu. yánà ní ìrọ̀rùn yánà ní ìrọ̀rùn ètò ìlú àmọ́ àwọn kan wọ́n kùnà kan náà kẹ́ ọ̀rọ̀ fà máa yóò dídí wọ́n máa yóò kótó ọ̀ ìfẹ́ tí wọ́n ṣe ìlú mi ní àyè dàmé wọ́n máa yóò kótó wọ́n ìfẹ́ ìlú mi ní àyè dọ́mọ̀ náà ni àwọn kọfà ń da máa yóò dé dọ́jẹ́ tíjọ́ náà jẹ́ lẹ́nu tí wọ́n ní orí ite rumun ne yin yana ka numbers abi da kuma na innumerable different numbers hada ya hulu ila al-yamin da mun nan an ku ruwa ne wa amar ila al-yasar wa kada ku ruwa wanda bainahum mushakkak ga sun gere gere na kan wuri da yayin la qarara lahu only definite point only alumin ya tare to kai nan jetun insha Allah ta'ala kaga ta mai wa yiyan mala ah, ana nan ne an ana ne wele kai ko larin kai kai ko larin eh ago ko ni to mi te kai ko larin ile me nigeria awon ko was the island of what social socialism ko as when as practiced by the former lan iriye nan an kote je nan do kote je nan e ga na sana ku ko do ye mari ko nya ura ga ki pumpun tengelam ana an da go e se na moni pumpun a ila wa ka atohidu o kana atohid masdaru li amri nas ona iza ana ta ya mi ko e do ran li annahu an ku to yamla an nafs wọ́n fi ìlú ayọ́rọ̀mọ́ ẹ̀kọ́ ní ọ̀nìyàn amúnan ayọ̀nẹ̀kẹ́ wọ́n tọ̀mọ̀ánì nàtàn amúnan tọ̀mọ̀ánì nà ìmáàna peace and tranquility aláàrọ̀ àgbà wọ́n ní èyí peace and tranquility àwọn nítorí sọláwọ̀ máa fọ fẹ́ràn náà nínú ìtòkò wà láàrin náà mi yàwó sẹ́yìn ẹ̀yẹ́ òmò ní tọ̀wé ìjọkọ̀ ojúrù wọ́n kọ́ sọ́jà ìmáàna wọ́n kọ́ gọ́là kan orí ìgbìọ́ ọ̀rọ̀ orí ìgbìọ́ sẹ́yìn manafuz al-khawf àbí ìwéwó náà kẹta ṣe àwọn ìjì ní ọ̀nà nílẹ̀ ọ̀nà náà ètò ìjì gbọ́. ala e ala rizq wal ah, ah, nafs wal ahl àgbẹ̀wò náà ní wípé ìdílé ìwé ìwé ọ àná nkíjan ìmọ̀tàn ìtàn ìgbóná ìwé yìí wal nafs àtọwọ́ náà wọ́ta wal ahl àti àbálẹ̀ ìdán àwọn ẹ̀rọ ìwé tó àrẹ̀ tó ọ̀rọ̀ ètò ìjì gbọ́ ìrọ̀ ọ̀rẹ́dọ́ka اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة اللهم إني أسألك العفو والعافية في الدنيا في ديني ودنياي وأهلي أيها أجوعنا أمرني في هون العفو كني سلام في shi والعافية العافية جيل ta lafiya إذا a ta lafiya idan ma ba yan bin wa'ayi ya kan ya ce kun kun yin ajogu ana ma ga ai ne idan da wannan sai ka ta da ru wa ala la la la la taqu ah wannan ka ka ya wa ne ah la ma ta ku ba ka wa la ne o ka mun ma ji na ba wannan hato ya kore ki budurkin ya mata yi na wana yi amma an kuma wani haka lamma in ya tsarka lafuwa wa lafiya ta fi duniya wa lahira lamma in ya tsarka lafuwa wa lafiya ta fi dini wa duniyaya wa ahli kuma wa mali ugau kuma wala lipo mun yi ne tunan ani alam mastur awrati abin da bishin kam irin jiha irin kumun wa qalan wa amin rawati a zan wani nuni ya je wani na na can a san na wata na ya je pa sai ka ko kujan mutu ga na ya ma ya yi ko وآمن روعاتي ya زد من بين يدي أمري تسلسل رأس ومرجان ومن قلبي تدريما وعن يمين تدوري وعن شمالي تدوري wọ́n ní pé wọ́n mọ̀ náà kò náà rẹ̀ bàbá rẹ̀ òmùrì yìí pòtẹ́sà rọ̀mù. wà á òun fìdí ní àǹtí wọ́n ẹ̀yẹ wà á òun ní ẹ̀rọ náà yà. ọ̀rẹ́ wọ́n nínú àwọn náà máa kọ̀ọ̀kan bíbí ní wà suke kokasaru kansulin ni funi ana hutalan tafi kalanyo atestan ratan ana ka kuka ji mutu eh wata to wa man sha men eh to da anun nan aza za konzan wala me e muri o apoto ru

da ke da a dautuka ina yi ne zan da wajen ne mu ka ka sham na shan ta utana ko ko ban ne so ne ya shi ne ne ni mu ko ni ko ta yoko ni wa en ha aka non tarahu aminan khafa nas ka ne ko yawa ko an ta ka yi na ta ni هذا يلمن فيقول أجل أمي طالب إذا يلم هذا أولك مطمئنا إذا قلق الناس إذا انزعج الناس إجابة إجابة وقوان لا مطمئنا دي هم ثبات من يبرك يعني لا كذي أه؟ ولهذا المعنى أوكا أقول لنا أشار القرآن الكريم بقوله If Quran indicates, if Quran is Samuel Rahim, if Quran is not needed just to say, الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. Àlùkò Amẹ́ríkà ẹ̀mí ẹ̀dọ́, wọ́n lórí ìfẹ́ ẹ̀dọ́ ẹ̀mí òṣìṣìrìkù, ẹ̀mí ẹ̀rọ àwọn لهم الأمن ẹ̀mí ẹ̀yà àrùn وهم منتجون إلى نبي داجان وهذا الأمن أقوي أيمتنا ينبع من داخل من داخل الناس أقول لك ويتغلو صوص أنا وهم عين هنا يوم صوص ينبع المنبع إيمانا صوص إلك ويتغلو من هنا right from داخل الناس from internal mind لا من هراسة الشرطة أنا تمام كان هاي شرطة بوليس الهراسة ده يزعدوا o aa ahụụ a hụ aa ụ agụzọ na nshi ọnọdụ emina anyị mere anagata ọnụzọị ọdịnihu اللهم احفظنا من الشرك وارزقنا التوحيد امين جعلنا من الموحدين الذين يوحدون الله في كل انواع التوحيد امين ان شاء الله تعالى يا دعوه وكليه من دعوه ريت ريت دعوه na'an kwai